Just cover your head, baby. Don't open your head, okay? I'm sorry, baby. Let them come. Oh yeah, go for your one now. fóònù yóò sì lọ́wọ́ ní? Ẹ phone tó ń wá. Ọya mú fóònù yóò Ronnie, Ronnie, come. kọ́. This is the rest of them are downstairs. Ah. Good. They're dancing. Yes, they are still here, Dara. Yes, they are. There's nothing, this isn't a criminal house. That's why it's spending your Hello? Ẹ má bínú ma, àwọn ọlọ́pàá yẹn tẹ̀lé wa lọ́lọ́lọ́ gbé search warrant, search gbogbo ilé ni Hello? men wọ́n ti ṣe pé wọ́n ti bá wọn sọ wọ́n pé wọ́n fún ṣan ní forty àwọn lọ man fún twenty one days pé káwọn fi diṣan mọ́ bẹ́ẹ̀ fún twenty one days but the judge sọ pé no pé wọ́n fún wọn ní forty eight days láti fi ṣe investigation after forty eight days wọ́n ti grant ṣan ní bail. Uh, forty eight hours. yes forty eight hours. hours. two days. Mm. Yeah. दी पाएगा उसे यासी है आ इजी ओडिशा